نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 حين يموت الإسلام وإنها هي ركن من أركان الإسلام ومن حافظ عليها حفظ دينه ومن ضيعها فقد ضيع دينه قال سبحانه وتعالى وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون عباد الله اعلموا أن الصلاة هي أول ما يحاسب عنه العبد يوم القيامة من عمله فإن قبلت قبل الساهر عمله وهبت رب الساهر عمله قال سبحانه وتعالى والذين هم على صلاتهم يحافظون أولئك في الجنات مقربون والصلاة عباد الله لا تسقط على المسلم ما دام عقله باقيا قال صلى الله عليه وسلم يصلي المريض قائما فإن لم يستطع فقاعدا فإن لم يستطع فأنا سجد هذا تفنع به عليكم كيري كما بان نبوى محمد صلى الله عليه وسلم جميع مسلمين أقولي خطبة ولني يدعو بها أكسي الله تلبن بيه àti ewu tí ń bẹ́ ń bi ìmọ̀gbàgbọ́ yẹn. inú tí ò ní jẹ́ kéèyàn wọná ọlọ́run ìran ni. ìrun tẹ́ rí yìí olúwa pàtàkì ẹ̀ púpọ̀. ìyẹn ló fà á ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn sẹ́lẹ̀f lórí pé ìrun ẹni bá gbé òun sílẹ̀ tí ò kí ẹgbẹ́ fòrí ni àbí mùsùlùmí bí mo ṣe lágbára tó ó ti jẹ́ pé tí máa ń sọ̀rọ̀ di káàfìrí níwájú ọlọ́run àwọn àlámọ̀rí tó bá nìkan ṣe pẹ̀lú àkídà ni àmọ́ àwọn àlámọ̀rí ẹ̀sìn tó nìkan ṣe pẹ̀lú tẹ́ta ń ṣe kàtọ́láàtì bí àwẹ̀ náà àwọn òkè ń gbé jáde kó nu Islam. àmọ́ ìrun tiẹ̀ yàtọ̀ sí àwọn iṣẹ́ tó kù bí hajj bí ká gbẹ̀rẹ̀ bí ká yọ zaka gbogbo àwọn eléyìí àlámú ẹ̀rẹ́ ìsìnkú lágbára ni wọ́n. bíyẹn bá gbé jù sílẹ̀ tí ò ṣe ẹni tó lówó tí yọ zaka kéde kéde rí. sálábùkún sọ bẹ́ẹ̀ rí. ẹni tó lágbára láti gbàwẹ̀ tí ó bá a àmọ́ ìfọ́nrán yẹn ni kéésì kèfèrí ló kẹ́ jìyà pé kó gbàwẹ̀ ni bẹ́ẹ̀ náà ni hajj náà àmọ́ sọ̀lá ẹ̀ wá rìnrìn torí bó ṣe pàtàkì pé àwọn sálàf wọ́n ní ọ̀rọ̀ méjì lórí ẹ̀ lórí ẹni tí ò kírun ṣé gèsè yìí ni àbí mùsùlùmí àwọn ọmọ tá ń lọkàn ká lè mọ̀ bí nǹkan lágbára tó. òyìnbó lá Muhammad sallallahu alayhi wa sallam. ó já mọ̀ pé ihun tó lè gbẹ̀yàn wà àlìjánná òun náà mìíràn. أول ما يحاسب العبد يوم القيامة من عمله الصلاة تبقى تجال القيامة يسيكون غضبيه inú sí ọmọ nàbí ádámà èyí ti ń bẹ láàrin òun àtọ́nú irun ni o. Ànábì sallallahu alaihi wa sallam. ẹni yẹn tó bá wo irun rẹ̀ wò tó bá rí pé irun rẹ̀ dáa ànábì ni wẹni bẹ́ẹ̀ wọ́n ní gbogbo iṣẹ́ tó ti pátá iṣẹ́ ń dànù tó bá fi lè mú irun rẹ̀ tó bá fi lè dáa tó bá gbé irun oṣù wọn nínú àyùn òkè náà ànábì yóò ní ọlọ́run ọ̀sọ̀ pé èyí tó mú irun rẹ̀ wò. káwọn pé òun rẹ̀ wọn lọ́nà wọn àwọn màláíkà tó ní ara ń tó mú rẹ̀ ọ̀dá táwọn rẹ̀ òun yìí kò sí jẹ́ kí ó dànù ọ̀tẹ̀ rẹ̀. bóun ṣe wá rí yìí oṣù máa kí wọn pé ìrún máa ni yóò sì wọ pé wọn ní tí fa àbí iná ìrún lé ẹkọ gbé wà nígbẹ́ náà amẹ́lò mi ìrún tútù gangan ló sọ̀rọ̀ máa ná. ó lè fẹ́ jẹ káàdì yìí o àmọ́ yóò jẹ ọmọ náà nítorí pé ó túrù ọmọ ìyá fèrè ibú o. mo tún tó fa ìyá ńlá jọlí ẹ̀sìn ni àti ìyá gidi mùtàmọ́wà jẹ́bìnà àléyà àbáà náà ẹkú dẹ́nu bàbá àbáà tí wọ́n ń pẹ́nu ni ẹ̀dá kan yẹ kálákì sí àwọn kan yìí àwọn kan ti wá kọ́mọ̀ láwùjọ wa lónìí nínú ẹni tí ó kírun tí ó tún wọná tó tún wọná ọlọ́run òun ni ọkùnrin lamuyusal fìlímọ́sìtì gbogbo ọkùnrin tí bá ń mọ̀ ọ́n mọ̀ tí ò wá kírun mọ́sálásí kí kírun lé àbí tí ń kí láfẹ́ ń bì wọ́n ti yọ̀ náà àlọ́lọ́run nígbà ọ̀run rẹ̀ o ọlọ́run ó gba ẹ̀rù rẹ̀ àmọ́ ń tọ́ fa sábà bí ẹkọ́ kírun náà gbọ́dọ̀ bàdìjẹ́ náà àmọ́ ń tọ́ fa sábà bí tí ó fi wọná ìrún tó kí náà ni àmọ́ kí ló bá gbogbo kì lé àbó kíláàsì ẹ̀ńbílì ìbáṣẹ́ ìlẹ̀ ẹ̀dín gidi ẹni bí fẹ́ràn fàájì kò fẹ́ ṣáájú tú nígbà bá dé àbí aláṣáà náà ni wọn náà abánikátúkánì sí ìyàlẹ́mọ̀ padà wáyé náà ẹ̀já kíní àyínà ìtọ́sọ àtẹ́bí ìgbìmọ̀ sára sí lónìí. àwọn àmì wa wọ́n wá tún wá sí lọ́sọ̀ fẹ́ lónìí débi pé kọ́dà wọ́n ti wá ní síkà mẹ́ àtẹ́bí wa ju mọ́sálásí bẹ́ẹ̀ sì ni ó láti tètè wọn tún ẹ̀ka ṣùgbọ́n ń bẹ́ o wọ́n ẹ̀ka ilá ń bẹ́ o ẹrù bàtà bá darí ibi iṣẹ́ tí wọ́n dá nílẹ̀ lágbo márùn-ún láàrin mọ́gbára àti kíni àti ìṣá bí ẹni bó ti yọ̀ náà bá gbogbo ọkùnrin tí bá ńlá kírun nílé tí ò kí mọ́sálásí yóò jí ọlọ́run ọba. Òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ọba Abdullah afọ́jú kòrónà wà lọ́ba ní Muhammad. Olùwà nẹ́bí mo wá tọrọ nǹkan lọ́wọ́ rẹ ni kí ló wá tọrọ rí? Mo fẹ́ kọ yọ̀ǹda fún ìwọ Muhammad. Kí mo kírun lé? Kí lákàtó kí lákòó? Kòrónà àníbi kí ló dé bàbá àwọn tí ń lé wọ́n náà sì rí náà wàá ilé mi jìnnà sí mọ́sálásí ọdún méjì ọ̀nà ọ̀dá ọdún mẹ́ta ìwà rẹ̀ tí mo mọ̀ mọ́sálásí. ọtí kò ní sọ̀rọ̀ aláìfún wáyé sí i. ìsè wọ kò tí ìfẹ́ ń dààmú wọn kò tó ọ̀fẹ́ tíjọ rẹ tú ànábi gẹ́gẹ́ bí ọmọ nìyàn. àwọn ilé àpẹlú sọ yìí màmá kiri sallallahu alaihi wa sallam. arákùnrin wa pẹ́yìn dà ń lọ alábùnú wá o òkùnkùn nìkan takùn. bí irun ni bàbá pè mọ́sálásí tó máa ń gbọ́ nílé rẹ máa ń gbọ́ tọ̀ ó ní bẹ́ẹ̀ ni ìlágbára rẹ̀ tó bá ti

wọ́n ní kí ló ń gbà náà mo fẹ́ ní pé ìbá ah, ní kẹ́nìkó ṣáájú fún yín kó mọ kí wọ́n fún yín ìgbà táwọn kí wọn bẹ́ẹ̀ kí lọ́wọ́ kí wọ́n sa àwọn sànmọ́rí kọ̀ọ̀kan kí wọ́n sa àwọn kájọ máa káàkiri ojú ló Mẹ̀dínà gbogbo inú ilé tá a bá ti dúró pé èèyàn ń bẹ́ ń bẹ̀ tí òwá tó ń bá ti fúnra mi ní sọ̀nà sí ó jóná látàyè àtúnlẹ̀kọ̀ọ́ tá a tún mọ́lé ìwọ́tọ̀ kírun kí àlọ́bí wá rò jọ náà tí ò padà ti ṣe mọ́ àlẹ́bí mọ̀kọ́dà wá rò kíní kan ìbẹ́nu ilé obìnrin tó yẹ pé dandan kìí ṣe dandan fún nǹkan akẹ́ mọ́sálásí ẹ̀kejì ìbẹ́nu ilé àwọn ọmọ kéékèèké fún ìwé ìdọ̀ràn yàn lé wọn lérí a lè rí ilé tó láàárẹ̀ sọ́kúntà lábí wọn lánàá kò bá sọ mọ́ wọn lérí náà ó sọ pé ìkí o mọ́sálásí kìí sì ń kẹta gbọ́rọ̀ ọ̀fọ́ kékeré mọ́tò náà. nínú ẹni tí ń kiri tó kí tó tún gbìyà pé ó kíkẹ́ náà. òun lè ti kiri tásìkò rò tó. àbẹ́ni tí ń kiri tásìkò rẹ̀ ti kọjá. ó kí àbí òkì ó kì àmọ́ tó ń gbẹ́ ẹ̀ ó di ọ̀rọ̀ torí pé ti àsìkò ètò ó ti àsìkò rẹpẹ lọ láàrin méjèèjì yìí ó pàtàkì púpọ̀ àti sọ́lá yìí náà rí o bàtà ń sọ pa rọ́pù sọ́lá àsìkò oorun àwọn èèyàn kà àsìkò oorun kú àwọn èèyàn kà àsìkò oorun kú ó ti kà àsìkò pé òun ti fẹ́ bẹ́ẹ̀ wọ́n sí ẹwà àsìkò ẹ̀kún kí ló dá ní ọlọ́run fún tó báyìí àwọn èèyàn ní ọlọ́run fún yìí àwọn èèyàn kayé mọ́yà wọ́n ti kayé kún ayé tí ó tàn án tòbí nǹkan àti sáà kíkà sọ nìsín àbí tí ó sẹ́kù nìyẹn n tí ó sẹ́kù fún ọmọ nìyẹn iṣẹ́ dáadáa tó bá ti nípa èyí tó wá dáa ju iṣẹ́ tá a máa ń ṣe nìyẹn nípa ayé tó ń wá ọkàn kojú náà ni àmì ẹ̀ tó kọ́lé yọ tí ò gbégbé owó ọmọ tó ń sọ sí rẹ ni èyí tó wá ń kojú èyí náà ìkan náà kojú ọ̀tọ́ yìí tó ní gbégbé wọ́n tún wá ẹwà àwọn àsìkò tá a máa ń wọ́n fẹ́ mo fẹ́ wọ́n gba owó òun mo wá sa eré pẹ̀lú mọ́tò kò ní kọ̀kọ́ kọlu yàn mo kò fẹ́ létí kò fẹ́ ká gba owó òun ní ìgbẹ̀yìn oṣù ayé mu o. ẹlòmí agbọ́padà ó yá mo wà gbé swiss ọ̀kadà òun lẹ́gbà fún báyìí bàjẹ́ owó owó tí ó padà wá ná gan-an ó ju ní ọjà lọ. abọ́kọ̀fẹ́ kó wọ́n oṣù ní pẹ́ẹ́sì kẹ́ni kò fẹ́ kó dín bẹ́ẹ̀ lẹ́nu mi ìdánwò ló fẹ́ ṣe ó ti wà ń tó wọ̀yá àdánwò ẹ bá ní kó fi ìdánwò ó lẹ̀ kó lọ kí wọn àsìkò wípé àti ìṣẹ̀lẹ̀ wọn lọ́wọ́ ìdánwò wo ẹni tó yẹ tó ṣe rú ẹ̀ tí ògbó jẹ́ ìbáwọn náà ń tọ́ ẹlòmí ò parí kó lọ sáfìsì èmi náà ń tó yẹ pé ìdánwò púpẹ̀ ọ̀kan lókùn tí ó ṣe láyé tí ó díẹ̀ ga lóbi kó yunifásitì wọlọ́ọ̀hì ó lọ kàwé náà ní ní ibìkan láti ń darí bọ̀ ọ́ àárọ̀ kùtùkùtù ìfọ̀kùn kọ́tà àti gbogbo ẹ̀ ẹ̀mí ńlá èyí tọ́lọ́ sábì jí òde ọgbà náà wọ́n ti ẹ̀dáwò lọ́wọ́ àtìkọ́ ti tó gbọ́n bẹ́ẹ̀ àìlápàkún ni o àti kéèyàn bí máa ń pa ẹ̀ àti kòrún bí ò bá tó èèyàn gbọ́dọ̀ kí n o ní ẹ̀ bá kí ọlọ́run nígbà ó tún jẹyàn lórí ẹ̀ básìkò ń bá kọjá ó tẹ̀ ti kọjá fún ọ ọ̀gbọ̀gbọ̀rọ̀ kí lọ́wọ́ kí wọn nígbà lọ́wọ́ ẹ̀ àfi ká máa àsìkò wọn. lọ́wọ́ àsìkò wọn a máa change tí wọ́n ti wá ń ṣéǹjì náà ẹ̀dí ká ló máa ṣéǹjì àgọ́ wa. wọ́n náà sáà ní kí ní kí fóònù ọ̀tọ̀tò mọ́mọ́. ẹ wà lágbo méje ẹgbẹ̀rẹ̀ ló máa taná nítòsí ẹ̀mọ̀ lásìkò táwa yìí kó tá lọ́mọ. nítòsí ẹ̀mọ̀ lásìkò táwa yìí lágbo méje àárọ̀ yóò fẹ́ lọ lù ẹ̀ sí nínú ara. ìgbà míì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ agbo méje òun nínú mọ́sálásí àsìkò míì ti bẹ́ẹ̀ wọ́n gbúdú bí sí sí sáǹtà sí ní. ìgbà tí ìjàgbọ́ mẹ́fà kọ́yà ìdílé ẹ̀dógún ìbílẹ̀ ti sú àti bí nbẹ bá gbọdé jò kọjá kò ní sú. ó fi hàn pé jẹ́ wá àwọn táǹkì òun ní bá ti jẹ́ òun wọn lè máa wò kìí sago bóun bá ti yí àti ká máa yí ọjọ́ bí ẹ bá ń kírun àṣùgbà lásìkò tá a wà yìí tágo mẹ́fà èwù ní sẹ́rásáìsì ni sẹ́rásáìsì ní ṣe irú ìdí àníkà lọ́wọ́ ẹ̀ ó yá ju àwárí rẹ̀ ten minutes to six. ìgbà tí lè dún ní aago mẹ́wàá aago mẹ́fà kù sọ́jú mẹ́wàá máa ń dín yàn à ìrúkẹ́ yẹn tún máa ń jàmá. olórí mi ò fi ń kírun ẹ wá wọ pọ̀lọpọ̀ mọ́sálásí lónìí wọ́n ti wọ́n pa báwọn bá ti sílẹ̀ báwọn bá ti sílẹ̀ nínú ara ní ìpadà o. àwọn fèkẹ́ntì tó bẹ́ẹ̀ máa ń kírun lọ́dọ̀ tiwọn bẹ́sẹ̀ bẹ́sẹ̀ wọ́n mọ́sálásí nínú wọ́n gbọ́ gbígbà ní wá wọ́n láwọn ènìyàn padà àmọ́jọ́ wọ́n jẹ́ wọ́n mọ́sálásí yìí àsìkò agbọ́dá àbá fi kalẹ̀ ẹ̀fẹ́ ìfẹ́ yìí padà yìí kí ó jẹ́ yìí mọ́sálásí wọn padà bí mọ́sálásí wọn ti wà kọ́ ọ̀hún ẹ̀ ń sábò sí fúnra yín o bí mọ́sálásí lásán èyí bá ti wà mọ́sálásí òun kí ó wọ̀ òun kí ó bí mọ́sálásí ṣe dá tó kò ní kan pẹ̀lú òun tàkì bí mọ́sálásí ṣe dá tó fẹ́ kò ní kan ṣe pẹ̀lú òun tàkì nínú tó yàtọ̀ nǹkan ní wàá wúlò fún ní ẹ̀ka kún ẹni àbá ti gbélé náà ẹ̀ka yìí kọ́kà àwọn ẹ̀ka ti tẹ́ni àwọn àbá ni. àwọn mi ń ni màbúrú àlẹ́ yìí ni kò sí tó lè yí padà bá àbá ti kì náà ní ògbó nílé tuntun bẹ́ẹ̀ aláfáàrí aago mẹ́rin bí ẹ bá ń kára sáré lónìí láago mẹ́rin kíkùkù ní kí ọlọ́run gbà lọ́wọ́ rẹ̀ ẹlòmí sì gán ẹlòmí sì ọkùnjọ báwọn bá ti ti wọ́n sì gbà wọ́n lẹ́rú sọ́wọ́n ń jẹ́ ọ̀nà bọ́lá àwọn ẹ̀kẹ́ tá máa fúnra wa fún ọlọ́ǹgbẹ nìkan lẹ́rú ẹ máa sọ́dọ̀ mẹ́fà táwọn ọgọ́rùn-ún gbọ́ lẹ́rú orí náà rí ni lẹ́yìn àwọn táà níbi sọ̀rọ̀ lọ́hùn àlẹ́wọ̀ sẹ́nà tó wú ní àwọn sàádé gan ní lágbájọ́ ọmọ àdìjọ́nà ní lágbájọ́ ọmọ àdìjọ́nà ní àgbọ̀dọ̀ pẹ̀lú mí ní àwọn sàádé ní àdìjọ́nà náà. ọ̀nà àwọn gbé kalẹ̀ bí ẹ bá ń sálá sẹ́yìn lónìí lágbo mẹ́rin tá ń sọ̀rọ̀ yí o kò kí o àwọn ọmọ ẹgbẹ́ yìí ẹ fẹ́ kí èsì dáadáa àwọn olùkọ́ ń bẹ sábọ̀ láti èsì ìwọ̀n àtúbà ẹ láti èsì ẹ̀ ìwọ̀n alásàárì ẹ láti èsì ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ̀n ẹ̀ṣá ẹ láti èsì ẹ̀ mọ́gbú bí ẹ̀rọ eléyìí ni ẹ̀yìn padà síta ẹ̀ ń sẹ́wọ̀n aago méje ẹ̀ ń pàyílẹ̀ láwọn aago mẹ́rin àìrìn aago méjì ẹ̀ ń pàdásà yìí nínú aago mẹ́rin ìwọ̀n ìjà ìkílẹ̀ ń pè ní aago mẹ́jọ lẹ́ ń pè kí ló dé yín mọ́gàrí padà àwọn èèyàn tí ká gbọ́dọ̀ jẹ́ lù gbà míì kí wọ́n tó kí mọ́gàrí yìí máa yí padà o bí wọ́n sì wọ́n ń yí tẹ́ ẹ̀rín ni bẹ́ẹ̀ lásìkò ó tún rí inú tó lè ṣàkóbá fún ìyẹn ń bi ìrún ni kó má tún lásìkò rẹ̀ abẹ́nu balẹ̀kẹ́ ọlá àlékún àgbọ́yé mọ́sàfẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run mẹ́jẹ́ àtàkùn ìdáná ọlọ́run ọlá la ilaha illallah wa sallallahu ala nabiyina muhammadin وعلى آله وأصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم هذا قتلان عليكم كيالان أولي أن جاتوالان أبا محمد صلى الله عليه وسلم ورنقى إنو كيكي àǹfààní tó wà ń bẹ́ẹ̀ àti ewu àti sàlàyé bó bí ìkírun lásìkò rẹ̀ dákun ìtẹ̀mí wa tá ń lò ẹ jẹ́ ká máa lò ó ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ jẹ́ ká máa fi ẹ̀sìn ká máa fi darí ìsẹ̀mí ayé wa. bó ti jẹ́ pé àwọn nǹkan mi ń bẹ pé kò máa náà látẹ́lẹ̀ ìtẹ́sí tó bá wa lórí ọdún padà. sọ ní ká gbìyànjú pé ẹ̀sìn wa. Kama máa lákòólé kan pẹ̀lú ẹ̀ lákòójúwe ẹ fẹ́ lọ sí Àbújá ó bọ́ lọ sí ntàdù l'Àbújá láago mẹ́wàá àbágo méjìlá kọ́ ẹ̀gbọ́n sago méjì àbí lèkó náà kásẹ̀ ní tètè dẹ́kun ó yẹ kó tó bá gbéra ní àárọ̀ òun lè dẹ́kun sago méjìlá tó ń ti bẹ́ẹ̀ yóò lè fún un lọ sí Èkó àìbámọ́ ní kó bá dákẹ́ lójú ọ̀nà àbí rẹ̀ bá mú ó ti kún ìrìn àjò tó ṣeun ìgbà tó fẹ́ lọ ṣeun ni ó ti pààyàn pẹ̀lú travel tó ṣe bẹ́ẹ̀ tó ti ká máa ṣe rán nu. tọ́lẹ̀ travel wọ àsìkò ohun dáadáa pé ìjẹ́ gbéra nísìnyìí tí ìrìn òyìn títí tí wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀ tí ó kò ní bá wọn lọ́wọ́. tó a ti bọ́ ọmọ lọ́wọ́ básìkò bá ti kọjá lọ ó ti kọjá fún ọ ní ọ̀ ní ọlọ́run nígbà lọ́wọ́ yẹn èyí tó lálà àti àánú náà lórí ẹ̀ lára àwọn kan tó lè fà á kí náà nǹkan kan tó kí kéèyàn àwọn àrùkán àwọn orígun wọn kí tí ó tó fi jẹ́ pé rákà kan lọ́gbàtò nílẹ̀ àwọn ní kákẹ́ àràtẹ́ níbi yìí rákà kan ló máa ń sọ yóò rákà ẹyọ kan kò lè ṣojú mẹ́ta lọ. bí o ti wájú ṣojú mẹ́ta lọ ni àwọn ìdájọ́ tó wà bẹ́ẹ̀ pọ̀ tó gbọ́dọ̀ mọ̀ wọ́n. wọ́n gbọ́dọ̀ nìkan ní àbùkàn ní ìwòsàn àkínà lọ́wọ́ òun tó mẹ́tàlá. wọ́n ti kan náà kan àlè ojú òkú. àwọn nǹkan tó pọn dandan bí irun súnmọ́nù wà mẹ́. bẹ́ẹ̀ wá bá fi orígun kan nínú àwọn orígun òru káàbọ̀dún tẹ́lẹ̀ mẹ́ yẹn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ kọ̀bùlé ẹ dákun ẹni tí ìwọ́n mọ̀ pé lè yí orígun ni yóò ti ó forí gúnlẹ̀ wọn ti bàdú àló forí gún òun rẹ̀ kò kí ó gbàgbé rẹ̀ náà ni ó ìmọ̀ fún báyìí ó wá kí wọn tán wá sálámà wọn àti bàdí àti bàdí àtorígun méjì wọn nígbà lọ́wọ́ rẹ̀ ẹ̀dá kan àìdàgbà máa sàwó sàwó nìkan kọ́ o ó tó sàwó fún ọlọ́run ni o nítọ́ bá ti mọ ọ̀mọ́ mímu tẹwárí ìmọ̀ ẹ̀sìn yìí ẹ̀dá kan ẹjọ́ ní ẹjọ́ alákòólé kan lórí ẹ̀ àwọn èèyàn kà mọ̀ kún tàbá pẹ̀lúkú jáde ní sí kí máa ṣàlàyé ohun lókè mọ́lá wọn ti kí gbọ́ ní òbí aláya bá ẹgbẹ́ náà tó kí ijó mi lẹ́nu kò gbọ́ náà lọ. ẹ jẹ́ ká lọ máa ń kàn wáyé. lásìkò anábà Muhammad anábì kí wọn sanjọ kan owó akọjú sí àwọn sanjọ kí wọn tó fi káyọ̀ mọ́mọ́ máa ṣe ni ó anábì wọn ń wo ẹnì kọ̀ọ̀kan pàtàkì gbogbo àwọn tí wọ́n ń sàn wọn lọ́wọ́. anábì kan rí ẹnìkan ni anábì yẹn sábà kọ̀rẹ́tì ní pọ́blíkì ó bá fẹ́ pọ́pílìkì ni kò ní dájú pẹ́ẹ́nù yóò máa ní kí ni máa ń sa àwọn èèyàn ká máa ṣe báyìí ká máa ṣe báyìí ká tó àwọn ọmọ tiẹ̀ mẹ́ẹ̀ ẹ̀mí máa ń bá wú. àmọ́jọ́ náà ànábi ó sọ ọ́n pọ́pílìkì ó tún wá ń nà kásíká yẹn máa wò ó ànábi ní àtàláwò náà ààrà ẹ̀rọ fún kí n lọ́wọ́ kálukú wa dùdú bò ó. ànábi ní ẹbí fẹ́ kí n ọlọ́run rí bẹ́ẹ̀ o kálẹ̀ títí kí mẹ́rùn kò kú lórí ẹ̀sìn tá a fẹ́ràn wà ní Muhammad ẹ pé ó sọ fàgbé kòkò wọ́n kò ló kí mọ́rùn kírun tó bá kí ni kú báyìí kò kú lórí ẹ̀sìn tí wọ́n ti rán wà ní Muhammad alẹ́bù lórí ẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe mi. ó ti kírun ọ̀gọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ fẹ́kọ̀ orí àṣetọ́kùnrin yìí ṣe òun náà ṣe rẹ̀ òun ló fẹ́ jẹ́ eré ìwòtá ń kì í mo kàn án síra ọ̀ràn á àti kí n lọ kọ́ ọ pàtíkà rẹ̀ ayé ti gbogbo ẹtì rọrùn lónìí jọ máa bọ bẹ bọ bẹ mọ ọba ti gbé fóònù ńláńlá rẹ̀ ìdúró fún òkú omi ẹ àwọn kan fi ṣe rire iṣẹ́ náà wọn fi fi àbí fóònù ńláńlá wọn ti gbé ọkàn ní pọ́sà ọkàn kó síbẹ̀ pé ọlọ́ọ̀bì pàtíkà pàtíkà ṣubú rẹ̀ wọ́n yóò dùbù wọ́n bọ̀ gbé ọkùnrin nífẹ̀ẹ́ ọwọ́ àárí mọ́sí kírun mọ́sí kírun mọ́sí kírun tẹ́lá àtàǹgbáyé lónìí àwọn àbátan kọjá lọ àwárí ọlọ́wọ́ gbà tí wọn àwòrán lónìí gbogbo wọn tẹ̀sùn ra fóònù gbogbo àwọn fóònù báyìí ọlọ́run ti ọ̀rùn tàbí ọlọ́tọ́ ni àmọ́ ewu ńláńlá ni fún wa kí ni wọ́n ti jẹ́ ṣe ìyè mọ́ ni ìyè lọ́gáwúdí kọ́kọ́ mi ní kíkí ni àwọn lọ́gáwúdí ti wà kò dá aláfà kúrò lára àdúgbò wa ọ̀rọ̀ àní fóònù ńláńlá ọ̀rọ̀ lè fi dá náà bù rẹ̀ àmọ́ lè fi dá sí oṣù fíìmù sí àwọn lọ́wọ́ ni ọ̀rọ̀ lọ́wọ́ ẹ mọ pé mo ẹ ṣe ibi foríkalẹ̀ mo ti dáná tiẹ̀ tó bá foríkalẹ̀ tí ẹ bá foríkalẹ̀ bó ṣe kí yòókù ìforíkalẹ̀ tí ẹ bá foríkalẹ̀ ṣe pé ìforíkalẹ̀ lẹ́yìn ìdílé wà níbi alákàyọ̀ kan tó foríkalẹ̀ alákọ̀ọ́kọ́ ó yẹ kó jòkó dáadáa tí gbogbo àwọn eegun ara rẹ̀ ẹgbẹ́ tí ẹ foríkalẹ̀ àwọn eegun ló bẹ́ẹ̀ lára yẹn kẹ́ni jòkó dáadáa kí àwọn eegun padà sáyé wọn kó tó foríkalẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ni wọ́n ti kí tí ẹ ọba ń kọjú parí ọba wọn fún ọba wọn lọ́wọ́ àwọn klọ́ọ̀bù ẹni ń gbá sí ẹ̀ mọ́ àwọn klọ́ọ̀bù ẹni ń gbá lọ́wọ́ tí wọ́n sáré kí wọn ọ̀dọ̀ ìbílẹ̀ òun gbẹ̀yẹ̀ yóò lọ lọ òun tún gbà lọ òun kò lè bọ́ọ̀lù òun wá kírun òun tún gbà lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ lójú akíwọ́n kọ́ òun àti àwọn tí wọn ò kí ọ̀pọ̀ àríwá kan náà ni àlà àlà mọ́mọ́ gbọ́dọ̀ sáré jù mọ́mọ́ kò fẹ́rẹ́ yìí tó rẹ́ tó bá forí kalẹ̀ kò ní jòkó kó tó forí kalẹ̀ kejì ọ̀ràn tó dànù. lára àwọn àkíyèsí tó lè fà á tí ó kírun ṣé mo ò ní tẹ́ ọba àwọn àjọ náà bá. òun ni kéèyàn dá dúró lóun nìkan ṣoṣo lẹ́yìn sáfù kéèyàn dá dúró lóun nìkan ṣoṣo lẹ́yìn sáfù. wọ́n fa náà tí wọ́n fi kí fi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n fi kí òun tán alábùwá ayé ọkùnrin kan tí kò bá wọn bẹ̀rẹ̀ ni wọ́n fẹ́ sáfù ó fi tán alábìbí ọba alábìwá béèrè pé bí wọn nìkan lọ gbóyà nǹkan ni wọn kí ìtàkì yóò tún kí òun ni kò ní ẹni tó wáyé pé nínú yẹn ni anábì kan kọ̀rẹ́ sí àwọn mistake tó ṣe ni àmẹ́lẹ́ yìí kò ní ẹni láti ló tún kí gbogbo nǹkan báyìí ẹ̀ gbọ́dọ̀ mọ́ so kọ́lọ̀ tó gba àwọn lọ́wọ́ tá à ń bẹ láyé lónìí pé ìmọ̀ ọ̀nà jẹ́ nítorí àwọn àáfàá tí wọ́n kọ́ wa ní ọ̀rẹ́ ẹ̀sìn kí ò jẹ́ sọ wa àwọn ìjókòó dáadáa ìjókòó àwọn ẹ̀sùn náà oríṣi gúúsù ló wà láyé ibo ni wọ́n wà gúúsù wo ni wọ́n wà dé ẹnu mi ò ní gúúsù kẹ́kẹ́kẹ́ lórí wàsáàpù ẹ̀ kẹ́kẹ́ gúúsù ẹ̀sìn ni kò ní láyé ẹ̀ lórí ní bísíẹ̀sì ó ní kẹ́ bísíẹ̀sì ibi gúúsù tó jẹ́ fún ó tó bí bẹ́ẹ̀ tó ìlú wọ́n ti gbogbo tó wọ́n lọ gbogbo bísíẹ̀sì náà aráàlú náà nílá gbogbo bísíẹ̀sì àgbòsílẹ̀ ilẹ̀ kò sí tó jára lílẹ̀ kò wá ní gúúsù kẹ́kẹ́kẹ́ tẹ̀sìn pé eléyìí láti pẹ́sìn eléyìí láti pẹ́sìn ẹ̀sìn mọ̀ ìtẹ́ jọ yọ àwọn kúkú pọ̀ lẹ́yìn náà fẹ́ súnlẹ̀ dáadáa ẹni bá àwọn èèyàn dàpọ̀ ẹ̀kún bíyà ẹ̀kún bíyà bí wò bá tẹ̀lé ráyè lọ wá àti ọ̀dọ̀ kí ni ọmọ kọ fún orílẹ̀ jọmọ ẹ̀dàpọ̀ lọ ẹ̀jẹ̀ ká kì sí ìran wa akàntọ́ díẹ̀ ni o ó kẹ ní bùbá yìí lọ àmọ́ àkàtú kí wọ́n á jí mi kí ni ìhẹ́lẹ́ yìí yàtí ìhẹ́lẹ́ máa kí wọn kó tó tó bá rí bẹ́ẹ̀ èyí fẹ́ lè wádìí pé kí ló tó kù kí ló tó kù kí ló tó kù abẹ́rẹ́ ọba lè tọ́lá gbogbo sẹ́ta bá ń ṣe àtẹ̀wọ́n náà mọ́dàlú aláyá o àgbọ́yé rẹ̀ mọ́sà fún ọlọ́run sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh